ìdùnnú ṣubú lu ayọ̀ MC olúọmọ di alága ẹgbẹ́ NURTW káàkiri orílẹ̀-èdè nàìjíríà báyìí ṣebí yorùbá bọ̀ wọ́n ní borí bá pẹ́ńlẹ̀ ó ti di dandan kó dire ẹgbẹ́ àwọn awakọ̀ èrò ní nàìjíríà NURTW ti dìbò yan Musiliu Akínsànyà tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí MC olúọmọ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ náà káàkiri orílẹ̀-èdè nàìjíríà báyìí ṣáájú ipò tuntun yìí ni olúọmọ ti kọ́kọ́ ṣe alága ẹgbẹ́ òun ní ìpínlẹ̀ èkó fún ọ̀pọ̀ ọdún tí òkìkí àti ìràwọ̀ rẹ̀ sì kọ́ káàkiri orílẹ̀ nàìjíríà nínú ètò ìdìbò tí wọ́n ti yàn án sí ipò alága gbogbogbò yìí tó wáyé ní ọjọ́ àbámẹ́ta ní ìlú Èkó òun nìkan ṣoṣo ni olùdíje tí kò sì sí ẹlòmíràn tó bá figagbága níbẹ̀ àwọn aṣojú ẹgbẹ́ awakọ̀ ní ilẹ̀ Yorùbá láti ìpínlẹ̀ Èkó Ògùn Oǹdó àti Èkìtì àwọn náà kópa nínú ètò ìdìbò ọ̀hún àsìkò tí wọ́n ṣe ìpàdé ẹgbẹ́ náà tó ń máa ń wáyé lẹ́ẹ̀kan láàrin ọdún mẹ́rin ní ètò ìdìbò náà wáyé tí ààrẹ fìdí ẹgbẹ́ ọ̀hún Aliu Isaore sì bójútó nígbà tó ń sọ̀rọ̀ ó sọ pé gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́ náà ṣe sọ àwọn èèyàn ẹkùn tí ipò alága bá kàn ló máa dìbò tí wọn yóò sì fa ẹni tí wọ́n bá fẹ́ dìbò yàn lé gbogbo ẹgbẹ́ náà lọ́wọ́ láti máa darí wọn ó ní àwọn ọmọ ẹgbẹ́ wa ní ẹkùn ìwọ̀ oòrùn ti ṣe ohun tó tọ́ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ òfin ẹgbẹ́ náà níbi ètò ìdìbò náà ni wọ́n tún ti yan tajudeen agbẹ̀dẹ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ní ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ní kété tí wọ́n búra wọlé fún tán ni MC Olúọmọ tí àwọn olólùfẹ́ rẹ̀ rọ̀gbà yìí ká sọ fún àwọn èèyàn náà kí wọ́n ṣiṣẹ́ papọ̀ nínú ìfẹ́ kí wọ́n sì gba àlàáfíà láàyè nínú ẹgbẹ́ ọ̀hún ó ní mo ti dáríjì gbogbo àwọn tó ṣẹ̀ mí o mo sì ké sí gbogbo àwọn tí mo ṣẹ̀ bákan náà láti dáríjì mí lẹ́yìn ọ̀rẹ̀yìn ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu fún gbogbo àtìlẹ́yìn rẹ̀ ó tún dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà ìpínlẹ̀ èkó gómìnà ìpínlẹ̀ ondo àti gómìnà ìpínlẹ̀ èkìtì fún ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú Ọdúnayọ̀ Adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard Television.